الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله من أوجعنا eléyìí tí olúwa ẹlẹ́dàá tó ń là kalẹ̀ fún àwọn ẹrú rẹ̀ láti máa rí ṣe láti máa ní láti máa rí ná láti máa rí lò kí bùkátà wọn máa bíá wọn máa tà wọn ná òun náà ní ojú ọ̀nà káràkátà káwọ́ ọ̀rà kátà ojú ọ̀nà ńlá ni. Kata, ẹlẹ́tọ́lú ẹlẹ́dàá tó fi máa ń fi ìbùkún sí nǹkan tó bá fún ẹrú tí ẹni tí ò ní púpọ̀ tó fi máa ń dẹni tó ní tabua dẹni tó ti ní tẹ́lẹ̀ náà sí nǹkan àní rẹ̀ tí ó tún fi rú gọ́gọ́ sí i nínú àwọn ọ̀nà tó ní àlùbáríkà púpọ̀ láti jẹ́ ẹni tí ó ní lọ́wọ́. ọ̀nà ní káràkátà wà káràkátà ẹ̀tọ́ ni ọ kìí ṣe wọ̀ Olúwa Ẹlẹ́dàá wa ṣe lẹ́tọ̀ọ́ ó sì ṣe lẹ́tọ̀ọ́ ike gbogbo tó lórí tẹlẹ́mù wa kókó pa ń bẹ̀ ọyọ́ àgbàlagbà ọ̀dọ́ tàbí ọmọdé. ọkùnrin tàbí obìnrin ọ̀yọ́ ẹnìkan nínú wa sílẹ̀ olú ẹlẹ́dàá wa ṣe lẹ́tọ̀ọ́ olúwa fi hàn wá nínú Al-Qur'an ike káràkátà ohun tó ń ṣe lẹ́tọ̀ọ́ ni olúwa ni wa ahallallahu al-bay'a wa harrama ar-riba Allahu ṣe káràkátà lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n sọ wẹ́ẹ̀lẹ́ jíjẹ. owó èlé gbígbà owó èlé sísan ó ṣe lé wọ̀ lópin ìgbà tó bá gbé káràkátà ni wọ́n bá ń ṣe kìí ṣe lé lẹ́dìjọ́ ń san fúnra yín lẹ́ ń gbà lọ́wọ́ ara yín káràkátà ẹ̀tọ́ ni lábẹ́ òfin ṣẹ̀ríà sunna nabọ Muhammad sallallahu alayhi wa sallam bó النبي صلى الله عليه وسلم هنا البيعان بالخيار ما لم يتفرقا قل رجا أتقول تاجا فرعوا آيات تسع ọwọ afẹni tí ń takolo wọn dáma ayé àti tẹsà ọwọ afẹni tí ń ràkolo wọn ràmá máa lẹnu yẹtẹfọrọkọ lópin ìgbà tí èkíní kejì wọn ọba ti túká láyè tí wọn wà ẹni tá à ń rajà lọ́dọ̀ rẹ̀ ẹni tá à ń tajà fún ojú kan náà la wà tá à ń ti jọ ń ṣe káràkátà yìí tọ́ba ti pé kọ́ wọ̀ fẹ́nìkan nínú ẹni tí ń ra tàbí ẹni tí ń tà á ìgbàláyè wà fún wa níbẹ̀ láti sọ pé rà má ń tà má ń tà má máa mọ́jà mi. ìràmá máa mọ́wọ́ mi ayé rẹ̀ wà fún yín ìgbà tí ò ní sáǹfààní yìí má òun náà ní kí ẹ ti túká kúrò níbi tí káràkátà ti wáyé ẹni tó rajà ti rìn kúrò lọ́dọ̀ rẹ̀ ó ti lọ bòmíì ìwọ ṣẹ̀ṣẹ̀ wá dàrú kó ọ̀tà má ó ti tàná ó ti tà á ìwọ ó ti kúrò lọ́dọ̀ ẹni tó tà fún ọ ó ti rìn síwájú. Si ó wá padà wá gbé ẹ dákun ìrajà yìí ti rà á ó rà á ẹnu àwọn olùmọ̀ẹ́sì Islam ó sì kò lórí pé ohun tá a ṣe lẹ́tọ̀ọ́ òun náà ní káràkátà ọgbọ́n wo òye wo nínú ṣíṣe káràkátà lẹ́tọ̀ọ́ nítorí dájú. òun náà ní pé ìwádìí ìjìnlẹ̀ ó fi hàn pé ọgbọ́n tó dópin náà bẹ nínú káràkátà ọgbọ́n tó dópin ni bẹ nínú káràkátà èmi ń bùkátà ń tọ́wà lọ́dọ̀ rẹ wọn náà sì ní bùkátà sí ń tọ́wà lọ́dọ̀ mi ìwọ fi ń tọ́wà lọ́wọ́ rẹ sílẹ̀ láì jẹ́ pa nǹkan pààrọ̀ èmi náà ní fún ọ nísanwó mi láì jẹ́ pé mo pa kankan lọ́wọ́ rẹ fi jà àárọ̀ rẹ̀ torí ẹ̀ tí wọn ò bá ṣe káràkátà lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà ọ̀nà wo lèmi ò fi rí ti ń bẹ lọ́wọ́ rẹ gbà tí ò ní dá pọn tí wọn náà fi rí tọwọ́ mi gbà tí ò ní dìjà ṣùgbọ́n gbà tí ó ti já sí pé fún mi ti àbọ̀ ọgbà tèmi èkíní kejì wa kò sí kanu àti ọ̀pá ariwo pé ó lè látàrí pé ọgbà nǹkan mi òfin nǹkan mi pààrọ̀ rẹ̀ eléyìí ọ̀sẹ̀lẹ̀ iná lẹ́sẹ̀ rí pé lọ́jà báwọn yẹn ṣe ń kó ọjà wọlé iná ni wọ́n ń gbé ọjà jáde ẹni tó dá sí ẹrù ọjà rù ẹni tó gbé kẹgbẹ́ ó gbé kẹgbẹ́ ẹni tó sì fa tiẹ̀ lọ́wọ́ ó fa tiẹ̀ lọ́wọ́ ẹni tó gbé tiẹ̀ sínú ọmọlanke wọ́n bá ti lọ ẹni gbọ́kàlíwọ́ sọyè lọ́jà pé ó lè ó lè ó lè ó lè báwo nítorí pé ẹni tó gbé ọjà lọ́tàrù àtẹni tó gbé kẹgbẹ́ àtẹni tó fà lọ́wọ́ àtẹni tó bá ti tiẹ̀ lọ nínú ọmọlanke oníkálukú wọn lọ́sànwó rẹ̀ kó tó di kó gbé owó tí wọ́n sì san fẹ́ni tó lọ́jà ọ̀tẹ̀ lọ́rùn kó tó fọjà rẹ̀ sílẹ̀ wọn kọ́wọ́ bá kọ ẹnìkan wọ́n mú wọn bẹ̀ láì kọjá fún kó náà mọ́ pariwo lè torí ẹ̀ ló ti jẹ́ pé ilé ayé ń gbá làáfíà gbogbo òlu ó ń fẹ́ lẹ́lẹ́ fìtínà ọ̀sẹ̀lẹ̀ nínú wa apọ̀ ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ nítorí pé ọjà tí kálukú ti ń gbé lọ́jà owó rẹ̀ tọ́sán ló fún láǹfààní àti pé owó tí kálukú gbà lórí ọjà tọ́jà gbígbé tó gbọ́jà lẹ̀ ló sọ owó tọ́jà tọ́gbà díẹ̀ tọ́ fún sẹ́nìkan ò fi pariwo lélẹ̀ lórí yọ̀bá wá sí káràkátà pé ẹ̀sìn Islam ti lẹ́tọ̀ọ́ ìtọ́jáde ni pé wàhálà ńlá ọba ṣẹlẹ̀ ariwo ńlá ọba máa sọ yìí lójoojúmọ́ ní gbogbo ibikíbi àti nínú àwọn ọjà wa ìwà máa pariwo lè léra wọn lórí nígbà tí ẹnìkan bá gbé ọjọ́ ọlọ́jà tó kàn án láì jẹ́ ìgbóhùn àti ọlọ́jà tó túká lálàáfíà. káràkátà yìí máa wáyé nígbà tí ẹni tó rà àti ẹni tó tà tẹ́tí ní kejì wọn tó bá jẹ́ ẹni tó ṣe wípé wọn ò mú láwàdà wọn ò mú léré wọn gbà lérò pé. eŋti mo gbé kalẹ̀ yi títà ni mo fẹ́ tà kí la ṣe ń pè ní títà nǹkan yóò ní jẹ́ tèmi má yóò di tani tó rà lọ́dọ̀ mi èmi náà sì gbà lérò pé owó tí mo kó lọ́wọ́ yìí rírà ni mo fẹ́ fi ra nǹkan owó tí mo kó sápò sínú mi ń dùn yìí yóò ti ń ti ń bẹ lápò ẹlòmíì tí ń sì yọnu sí ike bó ti ṣe lọ sọ́dọ̀ rẹ̀. ọba mi lọ́kànjẹ́ ọtẹ mi lọ́rùn ṣùgbọ́n àwàdà láì jẹ́ pa nípinnu rẹ̀ kò lè pé kí káràkátà kọ́ wá sí ìmúṣẹ o torí kí ẹni tí ń ṣàwàdà ẹni tí ń ṣẹ̀fẹ̀ tí ń dọ̀wẹ́kẹ́ àlè mọ̀kọ́ yọnu sí nǹkan tó fẹ́ rà àti lè mà ikọ́ yọnu sí owó tó fẹ́ san. ipò ń gbà púpọ̀ lọ́dọ̀ lọ́sọ́dọ̀ ẹlòmíì a kì í a kì í fi ṣe káràkátà a kì í fẹsẹ̀ ká fi ṣe kátàkárà ìjọba fẹ́ rà dúró ọ wàá dúró sàn ọ wàá ná ní gidi ìwọ náà sì dúró pé ọ̀fẹ́ tà ní gidi ni ọ̀sáwàdà nínú dáńsọ yìí kọ́ ọ́ sọ fẹ́ nìkan pé fún tó sọ. wọ́n ta lé mi fún ọpọ́n mẹ́ẹ̀ẹ́dógún wọ́n má ti pọ́npọ́n náírà jáde lọ́ba ti kó fún un ó sọ fáwọn ọmọ rẹ bàbá ti dìde ń bi tá a wá yín á lọ sílé tí mo ra yín á lọ wo kíni àti kíni ń fàtúnṣe lára rẹ lọ́ba ti pọ́npọ́n náírà rẹ lọ́ba dàlú láyà pọ́npọ́n náírà báwo ṣé mo ti ta fún ọ ní ẹgbẹ̀rún mílíọ̀nù tọ́wọ́n sọ fún mi pé ọgbọ̀n náírà mi ìsàdédé pọ́pọ̀n náírà jáde kí o bá ṣe wọ tọ́sọ pé ọbẹ̀ talé rẹ fún mi ní pọ́n mẹ́ẹ̀ẹ́dógún ìwọ òrónú ni lóbi jẹ́ pé dúkìá rẹ ìlò fi sáwàdà káwàdà wọ́n fi sáwàdà káràkátà wọ́n fi sáwàdà tó bá fẹ́ ra nǹkan ẹni kò tó ná tó bá wọ̀ fún ọ ẹni kò tó yọ owó. wọn náà tó ń ti iye lọ́jà wọ́n ti iye lọ́jà lábẹ́ pàwọ́dà ni mò ń ṣe yọjá sí lọ ìdí inú tó ń fi ti iye lé bẹ́ẹ̀ ni wọn náà tó ń ná má nà ní nà pọ́n sáwàdà ọ̀hún tó ń bá gbà láti ta ọ̀fẹ́ rà ní. náà wọ́n ti jẹ́ yẹn pa yẹn ike. mọ́tò kan páàkì kalẹ̀ láti lọ tó ti páàkì rẹ̀ tó lóyìí torí ẹ̀ mo ti mẹ́ni tí ọ̀rà wa ẹ̀yẹ kọ́ wọ́n mu tó bá sí ẹ̀dá àwọn ọ̀sọ́gbọ́jà ẹ̀dá sórí yín ló jókòó ní àbí ń jẹun lórí yín tẹ̀sí ní túláàsì ọgbọ́dọ̀ tà olóní mọ́tò rẹ̀ tó bá wọ̀ fọ́kọ́ tà ọ̀wọ̀ fún láti tà ẹsẹ̀ ní túláàsì rẹ̀ jẹ́ mú tipátipá láti tà síkí wọ bàbá kó wo sùnsùn kó sọ fọ́mọ rẹ tó lu àbùkún àpẹẹrẹ pé ọlọ́lá olówó ìlòlú abẹ́dá ọmọ yìí láti kékeré rẹ̀ ló ti dání tó ti nílé bíi mẹ́ta bàbá wa ní ọkọ̀ òun bàjẹ́ ní gbogbo ọgbà tó ń bá ti ronú wípé ìwọ ọmọ yìí báyìí o ní àwọn ilé wọ̀nyí báyìí nítorí di eléyìí báyìí ó ń paláṣẹ fún ọ ta gbogbo lẹ́yìn paláṣẹ báwò kò sí àṣẹ tọjọ bẹ́ẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀fọ́ ọmọ ọlọ́mọ ni fún ikú ọmọ lówó yóò dùn máa ma kọ́ máa yín yakúsẹ̀ ọ̀wá lọ paláṣẹ pé kọ́ lọ báwò wọn lọ tó fi nílé o tó fi láǹfààní àti lọ yẹ láti ọmọ ni ẹ àwa àfẹ́kí ọlọ́ àwọn ọ̀sẹ̀ nìkan bú ẹnìkan gbogbo lẹ́sọ̀ ọ̀rọ̀ àjọ yìí táwọn ò sì ralẹ̀ tọmọ fara yóò fi máa bú àwa ni torí ẹ̀ àfikọ́ ta àwọn eléyìí o bá ta a lè yọnu sí ọ lùgbàǹjọ́ rẹ̀ darí ẹni tí ọba dùn gbómi tó dàmú ọ àbùrọ̀ kíláàsì rẹ̀ ta ẹnìkan ọ̀gbọ́dọ̀ kíláàsì ẹnìkan ta dúkìá rẹ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ kíláàsì ẹnìkan ta dúkìá rẹ̀ káràkátà ó lè wáyé gbọ́rọ̀ pa sọ̀rọ̀ ó lè wáyé gbọ́rọ̀ ọ̀nà ife afọ̀rọ̀ ọ̀nà ni wọ́n pè ní al-ijab wal ń ṣe ìdúnàdúrà pẹ̀lú ẹni tó ra nǹkan rẹ̀ ọwọ́ ni mo tà á mo tà á fún ọ mo tà á fún ọ. eléyìí là ń pè ní al wọn náà sọ pé mo rà ele eléyìí là ń pè ní al-qabul káràkátà máa wáyé bẹ́ẹ̀ bí kájẹ́ kájẹ́ pé afẹ́talé afẹ́tamọ́tò afẹ́talẹ̀ láwọn nǹkan bá ti wá sí yẹlé ẹni tó fẹ́ rà náà wá ná oníkọ̀gbà ẹ̀sùn síwájú wọ́n tún ẹtọ́ ni wọ́n sún síwájú wọ́n á sún débi tẹ́ fi sọ pé ọ̀dà ọ̀tà fún yín ẹ̀yin náà sọ pé mo rà á eléyìí ni al-ijabu wal-qabul kò sí tàbí ṣùgbọ́n káràkátà máa wáyé bẹ́ẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ pé àwọn nǹkan tó níye lórí la fẹ́ tà wọ́n kì í sábà tà á wọ́n kì í sábà rarú ẹ̀ láì sọ̀rọ̀ wọ́n kì í sábà ralẹ̀.

láti ayédáyé àwọn kankan sì ń bẹ tó ti pa alẹ́ rà alẹ́ tà láì jẹ́ pa arótó láì wí kankan bí káfíńì ṣe yìí oníkálukú wa ti ma wípé wọ́n máa ta búrẹ́dì lórí àtẹ ó sì ń bẹnu búrẹ́dì eléyìí tó ṣe pé wọ́n gbé nígbè pé ẹgbẹ̀rún náírà ni wọ́n máa ta ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà náà wà ń bẹ̀. onigba náírà wà ń bẹ̀ ọlọ́gọ́rùn-ún náírà wà ń bẹ̀ ọwọ́ ẹni tí ń ta búrẹ́dì ọwọ́ àfọ̀nígba náírà kí ẹ bá mú búrẹ́dì onígba náírà wọ́n sì fi lé ọ lọ́wọ́ wọ́n lè sì rí kí wọ́n gbé búrẹ́dì onígba náírà olùkọ́sí ọlọ́run òbúkátọ̀ ọ̀rọ̀ máa mú ẹ lọ ẹnìkan mú ẹgbẹ̀rún méjì náírà wá ẹ ike bá mú búrẹ́dì ẹlẹ́gbẹ̀rún méjì náírà lọ ó sì gba búrẹ́dì ẹlẹ́gbẹ̀rún méjì náírà ó sì máa lọ. ẹlẹ́pà tí ń kiri ẹ̀pà èlé ló lẹ́lẹ̀ ó ní alẹ́ ní àádọ́ta àádọ́ta náírà ó sì fún ní àádọ́ta náírà ó gbé kan lórí ẹ̀ ẹlẹ́yìn òbúkátọ́ ọ̀rọ̀ gbogbo àwọn tí kó tó sọ pé ọ̀rọ̀ àárẹ̀ ìwọ náà ta dáadáa lópin ìgbà tó bá ti jẹ́ pé bí ẹni tó fún ọ lówó ti fún ọ lówó tí bẹ́ẹ̀ náà ni ti ń gé ẹran ike bá ń gé ẹran alákò mẹ́wàá wọ́n sì bá gbé ọ ó ti rà á nù ó náà ti tà á nù eléyìí eléyìí à ń pè bẹ́ẹ̀ ọ̀lùmọ̀ àpá nítorí pé nígbà tí wọ́n fún lówó tó ń fọjà lé ọ lọ́wọ́ tí ò sínú ariwo tí ò sínú wàhálà ó ti hàn sí wa pé kìíní kejì yín ẹ ti yọnu sí bó ti ṣe wáyé yẹn nínú ṣẹ̀ríà Islam wọ́n sọ̀rọ̀ káràkátà ń bẹ nínú Al-Qur'an wọ́n sọ̀rọ̀ káràkátà nínú sunna Nabi wọ́n sì wáá kó ọlọ́kan kan àwọn àdájọ́ wọ́n kó sí káràkájà ṣùgbọ́n wọn ṣàlàyé fún wa ike àfikẹ́ ẹ̀gbọ́n nàbà ìpàtó ìní káràkátà ó tó jẹ́ kó tètè ó túmọ̀ sí pé gbogbo àwọn ọ̀nà tá a bá ti gbà tọ́tọ́ka sí pé àtẹnitọ́ta àtẹnitọ́ra oníkálukú wọn yọ sí ntọ́sẹ̀lẹ̀ ó ti tó eléyìí jẹ́ nǹkan tí òfin ṣẹ̀ríyà tọ́tọ́ka sí ṣùgbọ́n káràkátà. eléyìí ti máa ṣẹlẹ̀ láàrin wa kọ̀mọ̀ní jẹ́ ohun tí ó da tó sì lálàáfíà tá a lè kó owó orú rẹ̀ tá a fá ń bẹ̀ sápò tá a máa dunnú tá a sì lè múrò ọjà dára látàrí yìí tá ti ń bọ̀ yìí àwọn májẹ̀mú ti ń bọ̀ yìí pèsè lára nígbà táwọn májẹ̀mú ìgbà náà la mọ̀ pé àríta ni wọn náà sì mọ̀ pé ti sẹ́ ike àwọn mẹ́tẹ̀mú yìí bá wà lára rẹ̀ àti ìríta bẹ́ẹ̀ ni ìwọ náà sì ríra alákọ̀ọ́kọ́ nínú mẹ́tẹ̀mú tí ò sí máì nínú káràkátà tó lálàáfíà òun náà ni àríwá ìyọnu ẹni tí ń ta ọ yọnu Si, títà tó ń fẹ́ tà àti iye tí wọ́n fẹ́ rà ẹni tó sì fẹ́ rà ọ gbọ́dọ̀ yọnu sí rírà tó ń fẹ́ rà àti iye tó fẹ́ tà fún àti tí wọ́n fẹ́ tà fún tó yọnu sí àbí ọ̀yọnu sí torí lọ dàbí wípé wọ́n á bò lójú ilé òfin ra nǹkan tó rà kò rí ń tọ́ fẹ́ rà yọnu sí i kò sì yẹ̀wò fínífíní wípọ́ tí òun lọ́rùn wọ́n kàn ṣe bójúbójú fún ni ọjọ́ òkùnkùn ni wọ́n tà fún kò yọ́nú sí bí ẹni tí wọ́n ta ọjà nú bẹ́ẹ̀lì fún ọjà yìí ó ń bẹ nínú ibi tí wọ́n dì í sí wọn ò tú àpò tí wọ́n dì í sí fún kó wá fi láǹfààní àti yẹn tí ń bẹ nú ẹ̀ wò. kọ́gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ kó wò lọ́kọ̀ọ̀kan fínífíní kó fi rí pé àwọn nǹkan tó fẹ́ ta fún yìí kí tọ́tí atọ́tí ọlọ́run ni wọ́n bẹ́ẹ̀ fún ọ̀nà àkàgbé ni ọwọ́ ni ẹja fàdúrà tí ọlọ́run ti apá ń tọ́jú apàdé ń bẹ̀ kẹ́ni tó wí bá ọ̀yọ́nú sí rírà tọ́ra kó jíjà tó ọjà lọ bá bá kó gbèdé ìkísà ni wọ́n kó bẹ̀. èkísà àtàwọn èkísà léèdì fáwọn ọmọ àtàwọn èkísà léwọ́ fàgbàlagbà tí wọ́n máa fi fọ́kún ìwádìí ìránira bọ́síkọ̀rọ̀ aṣọ tó jẹ́ pé ọjọ́ àlòkù tọ́wọ́ láti ìlú òkèèrè òun kò kọ́ bá àwọn aṣọ olówó iyebíye pàdé ńbẹ̀ ètò tó pé tí wọn náà bá jáde tó ọba lọ fẹ́ tà ó jèrè tabua lórí ẹ̀ tọ́wọ́ àwọn aṣọ pé gbogbo ìkísà ni wọ́n tà fún ọ eléyìí kò síbi oṣù fẹ́ sọpọ̀ yọnu sí. bẹ́ẹ̀ni wọ́n ní tẹlifíṣàn yìí o àwọn lakó kalẹ̀ bíbá yìí gbogbo ètò ọba ti rà ọ máa gbé lọ ní ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ tánwò níbi ńgbà ọba tó gbé délé ni o tó tánwò. bí ọba musa tẹ́sí ètí ìsìtẹ́ ló gbé àjẹpẹ́ sáàtì ẹnu tọ́ba ìsọ musa ń dàkejì tẹ́sí akúrí ló gbé èyí tó ti pa jíjí kò ní tají ọkọjá kọjá kú ó ti kú ti pẹ́ ìlú ọgbẹ́ lọ àjẹpẹ́ sáà tiẹ̀ tó múnu kò sí bá a ti fẹ́ sọ pé ọyọ́nu sí káràkátà ọgbọ́dọ̀ ní pé mo yọ́nu sí mo yọ́nu sí ètò tí màá sí ẹnìkan ọ̀gbọ́dọ̀ mú mi ó mú mi tipátipá ó ní mo gbọ́dọ̀ rà àbí kẹ́nìkan ó kó mi pápá mọ́ lẹ́fẹ́ wọ́n náà lẹ́sọ́ fẹ́ ta fúnta máa fẹ́ wẹ́ẹ̀ máa sanwó ẹ̀ báwò máa sanwó ẹ̀ báwò mo gbọ́dọ̀ jẹ́ pé mo yọ́nu sí olúwa ni ilà àǹtẹ̀kùn náà ti jà ọ̀rọ̀ tẹ́ àǹtẹ̀rọ̀ ọ̀dún mẹ́ńkọ̀m ẹ gbọ́dọ̀ ṣẹ́wó yín láàrin ara yín níjà ìbàjẹ́ owó ẹnìkan sẹ́nìkan bá ti tẹjọ́ jẹ́ mùsùlùmí ìwọ̀ lówó rẹ ẹnìkan jẹ́ fún ọ láti jẹ mọ́tàrà rẹ dànù ike mi ti ń jáfara èmi tó ṣe pé à ee mi kó owó bá kọ́ sí lọ́wọ́ ẹni tó ọgbà yóò múra ó lè ọwọ́ á ní bó ti fẹ́ rí nu owó mùsùlùmí bọ́ sí ọlọ́wọ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ tí ọba yọnu sí èèwọ̀ lówó rẹ̀ jẹ́ lórí rẹ̀ torí alimuslimu alẹ́lmuskulu muslimi alẹ́lmuslimi haramun damuhu wàmáluhu wàhẹ́rùbọ̀ eléyìí bẹ́ẹ̀ ní kutuba anabi wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó ṣe gbẹ̀yìn ní àjì dágbére ó ní gbogbo mùsùlùmí sí mùsùlùmí ewọ ẹni kọ́ ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ewọ ẹni kọ́ ṣe mùsùlùmí lẹ́sẹ̀ ewọ ẹni kọ́ ṣẹ́wọ́ mùsùlùmí lọ́nà ẹ̀ṣọ́ ewọ ẹni kọ́ kan mùsùlùmí lábùkù gbogbo eléyìí ẹnbẹ nù kẹta gbọ́dọ̀ mójútó tí o bá ti jẹ́ pé káràkátà eléyìí tá a yọnu sí ìlọba pawápọ̀ tẹnìkan fi jẹ́ pọ̀ lẹ́tọ̀ọ́ tó wọ ẹnìkan owó ìwọ̀n haramu ni lórí rẹ̀ haramu ni lórí rẹ nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí alimam ibn Hibban rahimahullahu ta'ala tí wọn gbé jáde alábi ni innamal bay'u an taradin kọlàkátà kò lè dé ìtọ́lá làáfíà àfi tí ìyanu tó bá wáyé lọ́dọ̀ ẹni tó dà tí ìyanu sì tún wà. lọ́dọ̀ ẹni tọ́ra torí ẹ̀ a gbọ́dọ̀ sí láti ẹnìkan ra nǹkan a gbọ́dọ̀ sí láti ẹnìkan ta nǹkan àtẹnití ọ̀dà àtẹnití ọ̀rà ẹnìkan gbọ́dọ̀ sí láti ẹnìkan kan àyàfi tó bá yẹ pé èèyàn jẹ gbèsè gbèsè yìí sì ti wọ̀ lọ́rùn wọ́n máa ń fa àbùkù kan ni lóru àti lọ́sàn-án àbùkù yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ táwọn ẹni tí ọjà lówó fi ń gbé lọ ilé ẹjọ́ adájọ́ wa rí gbogbo àbùkù yìí lálẹ́ bá dínà rẹ̀ ọ̀nà ẹ̀yọ̀ kẹta lè gbà olóyìn ní pé dúkìá rẹ̀ ní kátìláàsì rẹ̀ kọ̀ dá kọ́ wa kówó rẹ̀ kó fi tí ń bẹ lọ́rùn rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kò sí tó burú nu kí adájọ́ ta dúkìá rẹ̀ nítorí lè eléyìí tí wọ́n ń tàkàrà rẹ̀ eléyìí kò sí burú mbẹ wọn kọ sára lé for sale ẹni tó bá jẹ rà lódodo sáwàdà sáwàdà wọn bọ síwájú láti wá rà wọn kọ for sale ẹni tó bá rà lódodo kọ wá rà ah, ẹ ta nítorí pé kí ni ọjà lówó wọn ò sì fi náà a àfi ká tú láti rẹ láti nígbà yẹn ya jẹ pé wọn tú láti rẹ dá ti ṣe tú láti rẹ kọ dáhùn kò sí ní tó burú ń bẹ. ma ẹlẹ́kejì eléyìí ti máa sọ di tí ó tà àtẹni tí ó rà á wọ́n ẹni tó gbọ́n wọ́n jẹ́ ẹni tó gbọ́n ẹni tó gbọ́n tó lè tà ẹni tó gbọ́n tó lè rà nítorí pé a ní wọ́n gbọ́dọ̀ yọnu sí ẹni tí ọ̀tá gbọ́dọ̀ yọnu sí títà rẹ̀ ẹni tí ọ̀rà gbọ́dọ̀ yọnu sí rírà rẹ̀ báwo la ti ṣe fẹ́ mọ̀ pé ọwọ́ à ń pè ẹni tó lè yọnu nígbà tó ìyọnu kí lọ yọnu mọ yọnu sí ó sì gbọ́ bàjẹ́ àgọ̀ kí lọ yọnu sí kò sí ní tó ń tó ń yọnu irú wọn kò sí ní abẹ́ fìyọ́nu wọn ṣe ọmọ ti dàgbà ọmọ ti tójú bọ́ irú wọn tó bá ra nǹkan tó bá ta nǹkan pàápàá jùlọ ní tó bá ti níye lórí kò lè bọ́ sí a lè gbà wọlé ọmọ dàgbà ọmọ ti gbọ́n díẹ̀ bí ọmọ ọdún mẹ́wàá irú rẹ̀ náà àìkú ń ta lùkùkù ó ta bàjáàjì bàjáàjì báwo ọmọ ẹni rẹ èmi ọmọ ní bàjáde mi abọ́pọ̀ ò lé ní àmọ́ tí wọ́n lọ́wọ́ àtà tí wọ́n lọ dára gẹ́gẹ́ bó ṣe lè dá bàjáde rà lọ́mọ ọdún mẹ́wàá ó lè dáta lọ́mọ ọdún mẹ́wàá eléyìí ọlọ́rọ̀ táwọn olùmọ̀sọ kọjá akọ́kan nínú wa gẹ́gẹ́ bí alimami àti Ahmad ibn Hanbal wọ́n ní kọjá kó ṣe é pé irú ọmọ ó ti tarú ọjà ó láì jẹ́ pé bàbá rẹ̀ mà sí ìgbà tí bàbá padà wá mà sí wọ́n wá ní àwọn fọwọ́ sí ipe kọjá títà náà bó ti ṣe dáhùn àti níye tó dáhùn alimami shafi'i àti ahmed àwọn méjèèjì sọ pé kò lè mú torí kí ọmọ àwọn òsínkù ẹni tó lè tarú nǹkan alimami malik àti abu hanifa àwọn sọ pé kò lè mú láì jẹ́ pé wọ́n bá fọwọ́ sí àmọ́ tí wọ́n ti fọwọ́ sí ká gbà wọlé. kábà wọlé ọ̀rọ̀ oríṣi méjì tó wà ńbẹ̀ ọmọ ọdún mẹ́wàá ọba ọmọ ọdún méjìlá àwọn dìláàlì ọwọ́ ló talé ilé lọ fẹ́ tà wọ́n sọ pé ilé yìí náà ni bí wọ́n bá wọn dúnadúrà lórí kó n fẹ́ talé ilé lọ tà á máa á máa tí lé ọ pé máa bá wa mú bí kókó ọba ọba ọwọ́ akọ̀fọ̀ tẹ́lì sára lé ẹ̀yin náà wà lẹ́ rí lérà lọ́wọ́ tani gánà rí lọ́wọ́ ọmọ ọdún méjìlá ẹ̀ sì rí lérà. Ṣàfi'í àti Ahmed wọ́n ní ká sẹ́ni tó ní ilé bá fọwọ́ sí kò sí wàhálà lẹ́yìn ìgbà tó ti ta tán. àbí Ṣàfi'í àti Ahmed wọ́n ní sẹ́ni tó ní ilé gan sí kọ̀ sí àlìmáàmù Malik àtàbọ̀ Hanifa wọ́n ní sẹ́ni tó ní ilé padà fọwọ́ sí kò sí ń bẹ̀ ọyọ tí wàá lọ wà bẹ èló ni irú ọmọ pínrín sí ń mọ tó lè talé èló ọmọ tó lè talé tí èbá wa ṣe kókò núnà náà nílé wọn jẹ pé wọ́n lọ lérí ọmọ kékeré lọ́wọ́ ọwọ́ ẹni tí ó rà kí ló mọ̀ sí ń jẹ́ ara rẹ torí ẹ fi dúkìá rẹ má fi tayò má fi dúkìá rẹ má fi bẹ́ẹ̀ ni dèdèrè ọgbọ́n dèdèrè òun ló lòun fẹ́ ta ó lòun fẹ́ ta tẹlifíṣàn dèdèrè láti má sí dèdèrè ń jàtọ̀ ọ̀hán ló fẹ́ ta tẹlifíṣàn èló ló fẹ́ ta ó ní yẹ kí yẹ tẹ́lẹ̀ lè sẹ́yìn sáti sọ náà bá ti san pọ̀nká àbọ̀ fún pọ̀nká àbọ̀ náírà mẹ́ta ló bá ti gbé ní bá yiri rẹ̀ wò lọ́ba dà á kò pé adúlọ̀ owó ìtàn alákùnrin alọ́pọ̀nù wọ́n wá ra tẹlifíṣàn lọ́dọ̀ rẹ̀ ó ti ríra ó ti ríra nítorí pé kò gbọ́n torí pé kò gbọ́n bí kọ́ta kí wọ́n náà kọ́ta wọ́n ti pè kọ́ta ẹ̀rọ ìléwọ́ kọ́ta fọ́pọ̀nù ni ọ̀tá android phone ọ̀tá fọ́pọ̀nù wọ́n á ní kọ́ lọ kó wálé wọn èló lọ tà fún oníkọ́ lọ kó ìdí wá one thousand ìdí wá one thousand níbi tí bàbá rẹ̀ ń kówó sí ìdí wá one thousand mẹ́ẹ̀ẹ́dógún ni kọ́ lọ kó wá one point five million lọ́wọ́ ní mẹ́ẹ̀ẹ́dógún péré ah, èyí tó ṣe déédéé pẹ̀lú pọ́pọ́nú náà nù one point five million ní péré so lọ́nà bá ti lọ kó wá lọ́nà bá ti diwó pàápàá pé ah, ọjà tà lónìí o dúpẹ́ orílẹ̀ yìí bá mú àfikọ́jọ́ pọ̀ bá mú náà ó sì rọjà tà torí pé ẹni tó tajà fúnpọ̀ gbọ́n òpònú ni lọ́lọ́wọ́ sọ pé wọ́n sọ lórí ẹ̀jẹ̀ àmà àwọn ọmọ orúkọ ẹ̀ dá wò àti ìdá abẹ́lọ́gùn nìkà wọ́n bá ti dàgbà tó ọdún téèyàn máa fẹ́yàwó ọdún téèyàn máa lọ́kọ ẹ̀ dá wò torí dúkìá wọn tí bàbá wọn fi sílẹ̀ sáyé ń bẹ lọ́dọ̀ yín kẹ́fí mà tí wọ́n ti gbọ́n kẹ́ kó dúkìá lé wọn lọ́wọ́ á lè mà wọ́n máa ti gbọ́n ká kó dúkìá bàbá rẹ̀ ká kó lé lọ́wọ́ ìtọ́yẹ kó jogún àyàfi ká tẹ̀wò pẹ̀lú kátàkárà kátàkárà ló máa ń tẹ́ àṣírí ẹ̀kú ẹgbẹ̀rún márùn-ún náírà fún ẹni mọ̀ ń fẹ́ kó ọmọ náà bówó ń bá ti sọ́kọ̀ wọn bá ẹkún fún láago mẹ́sàn-án àárọ̀ tó bá sì dé láago mẹ́wàá olówó ti tán kí ló fẹ́ gbà ń márùn ṣe olóòtú náà ní ẹgbẹ́ ní kí n máa náà ní kí ló fi ṣe olóòtú ra chingom chingom tó fẹ́ bẹ̀rẹ̀ wọ́n máa rà ó ní bẹ́ẹ̀ ni ẹnu mi fẹ́ràn pé kọ́mọ́sí mi wọ́n fẹ́ràn kí wọ́n máa jẹ rọ́bà lọ́wọ́ àwọn ẹlẹ́gbẹ̀rún márùn ó ní bẹ́ẹ̀ ni kò sí bẹ́ẹ̀ lọ kódà wọn bá ti bẹ́ẹ̀ lọ wọn bá ti rà á ah, eléyìí ò ti gbọ́n o bàbá àjẹ kó ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ogún ọdún eléyìí ti wà á kó pé kò ì tí ì gbá ìjẹrin ní ti ń gbọ́ ọ̀hún kọ̀ kí la ti fẹ́ ṣe ẹgbẹ̀rún márùn-ún ọmọ yìí láàrin ọ̀sẹ̀ mẹ́ta yẹ kúkú ṣe pé kòró ń jẹjẹ lé kéjì ṣe é pé. omi tí ó mú wọn máa fún lé lọ́fẹ̀ẹ́ ẹ̀sìn ń tẹ́wù sí lọ́rùn ẹ̀rọ bàtà sí lẹ́sẹ̀ ibùsùn wà fún lé kí ló fẹ́ fowó ṣe tẹ́lẹ̀ náà tó bá jẹ́ àwọn nǹkan tó ṣe pé ó ní bùkátà sí nínú ìgbésí ayé ọmọ wa wá lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta ó ná wọ́n á sàlàyé ìgbọ́sẹ̀ fọyín òun rà á nígbà tí ètò òun fi ń wẹ̀ tó òun fi ń fọyín ti tán ọṣẹ ìwẹ̀ òun rà á nígbà tí ètò òun fi ń wẹ̀ tó ti tán bẹ́ẹ̀ ni ọbẹ̀ tí òun fi ìbànújọ́ kan òun lọ sítò owó ìtọ́jú àti òògùn tó ń pọ̀ fún un ọ̀sán mú kówó ku one five ah ìwọ ti gbọ́n onílàkàì irú eléyìí lẹ́kọ̀ọ́ fún kìí sọ̀kò ní tẹ́ fowó fún tí ọgbà mọ́kú á lọ lọ́lọ́ kó tirẹ́là kúlíkúlí wọlé tọ́fẹ́ máa ta kúlíkúlí ni onírara nínú àwọn tọ́fẹ́ràn kúlíkúlí láyé yìí ló ń wà òun fẹ́ kó pamọ́ lérí tí wọ́n máa mú jẹ tirẹ́là kúlíkúlí ó ti máa ti pọ́ ọmọ pọ̀ nípọ̀ pa táǹpẹ́ ndíndínrín ẹ má kó owó fún eléyìí yọ padà sọ owó dídàkudà yọ sọ owó ti kú màkùmá mára rẹ lọ́wọ́ owó ti ìrẹ́gbẹ̀má lọ́wọ́ ẹ má kó owó fẹ́ lẹ́yìn.

kí là ń pè lówó jàmá owó ni gbogbo nǹkan tó bá sàǹfààní àǹfààní rẹ òfin ṣẹ̀rí àwa sọ pé àǹfààní tọ́tọ́ ká lò ní. àmọ́ láì jẹ́ pé kíláàsì inú rẹ̀ la wà ó láǹfààní ó sì tọ́ka jàǹfààní rẹ̀ tí èsè ti kíláàsì. torí àwọn kankan bẹ tó ṣe pé òun náà lè ṣàǹfààní lásìkò kíláàsì kéṣerú eléyìí nǹkan tó jẹ́ kó sàǹfààní láì jẹ́ kó àwọn àánú tó láti gẹ́gẹ́ bí nǹkan jíjẹ àwọn nǹkan jíjẹ ètí sẹ́ríyà tó pè lẹ́tọ̀ owó ni a lè rà á sì lè tà á ó lè má ta gbàdó ó lè má tọ́ka bàbà ó lè má tàrẹ́ ó lè má tẹ̀wà ó lè má tẹ̀lùbọ́ ó lè má ta ó sì lè má ta àwọn nǹkan èròjà tí a fi máa po tíì bẹ́ẹ̀ ni ó lè má ta àwọn nǹkan ewébẹ̀ ìyá lè má ta tòmá ìyá lè má ta tarodo ìyá lè má ta gúsí ẹ̀fọ́ àti ewédú àti lá ìyá lè má tata gbogbo àwọn wọ̀nyẹn nǹkan tọ́tọ́ ni àṣẹríyà ó ní gbogbo ẹ̀tọ́ kìí dé wọ̀ àwọn nǹkan tẹnu máa jẹ o lè máa ta àwọn èso bíi máńgò o lè máa ta kaṣú fẹ́ni tó bá fẹ́ mú bẹ́ẹ̀ ni o sì lè máa ta o lè máa ta wọ́tàmílọ̀n o lè máa ta gbọ́n o lè máa ta rèké torí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀tọ́ ni owó ni àṣẹríyà ó ní gbogbo àwọn nǹkan ọ̀tọ̀ fún wa láti jẹ ọ̀tọ̀ fún wa láti lò gbogbo ìjọ lọ tọ́ fún wa láti jẹ láti lò ó lè má ta á. kò sí nǹkan tó burú ń bẹ̀. bákan náà nǹkan mímu bí ẹni tó ṣe ike yóò máa ta róbò èèyàn ń ta tíì èèyàn ń ta tíì èèyàn ń ta ike èèyàn ń ta mílíkì èèyàn ń ta àwọn nǹkan ọ̀sán inú eléyìí tí kì í tí kì í pààyàn lọ sí ọtọ kọjá pé lọ́ńdà torí wọn ni sẹ̀rí àpè bẹ́ẹ̀ ni aṣọ aṣọ táwọn wọ̀ eléyìí ti à tọ́faramọ́pá lè wọlú ó lè ta kò sí nǹkan tó burú ń ọba àti ọba àti ẹjẹ ní ọba àti ọba àti ẹjẹ gbogbo àwọn aṣọ yìí kò sí nǹkan tó burú ń bẹ̀. báwo lè dákọ sílíkì o lè má ta ọba àti kọkùnrin ni ọ tó ń ta sọ sílíkì kò burú bàbá àti jẹ́ kọkùnrin lọ́wọ́ ara sọ sílíkì lọ́dọ̀ rẹ̀ kò burú nítorí pé ọkùnrin pàgbọ́dọ̀ lónìí ṣùgbọ́n lè rà fẹ́ni tí ó lò ó lè rà fẹ́ni tí ó máa lò bákan náà àwọn nǹkan tá à ń gùn eléyìí ti ṣẹ̀ríyà tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa máa gùn bí bàálù ó lè má ta bàálù ọkọ̀ ojú omi ó lè má ta ọkọ̀ ojú omi mọ́tò ó lè má ta mọ́tò ọkọ̀ ojú orin ó lè má ta tírẹ̀ bẹ́ẹ̀ ni ó lè má tẹ́sí ó lè má ta kẹ́tẹ́kẹ́tẹ́ ó lè má ta kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó ti lé kọ̀dọ́kọ̀ta nítorí polówó ẹsẹ̀ léwọ̀ òfin ṣẹ̀rí àlùsọ pé inna Allaha idha harrama shay'an. harrama thamana tó lọ́wọ́ bá ti ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà déèwọ̀ ó lè ká ràkúnmí à ń gun ràkúnmí torí di eléyìí báyìí ọ̀gbọ́dọ̀ tàbá ká nítorí ẹṣin àti àwọn ni wọ́n haram àti halal tó má sì ti lúpọ̀ haramu ni ó borí torí ọ̀hún lè sàbáta àwọn nǹkan gbogbo ilé ìtọ́tọ̀ ò lè má ta ó lè má talẹ̀ ó lè má talé òbúkátà kẹ́ni fọ́pọ̀ ń sépè fún wa báwọn ti máa ń talẹ̀ kìí dáa fún wa kìí ṣe dáa fún wa má talẹ̀ ó lẹ̀ má talẹ̀ ó lẹ̀ má ti lẹ́tà bàbá ó lè má ti lẹ́tà yóò lè wọn náà lọ dalẹ̀ fẹ́nìkan ó tún ti ta fẹ́yàn márùn mi ó lè má tẹ̀lé lẹ́tà ilé tí èsè tiẹ̀ àbúrò sọ pé kò bẹ́ẹ̀ lóòótọ́ kì í ṣe tiẹ̀ àmọ́ fàálẹ̀ ọlọ́wọ́ pé bá wa tà á kò sí ní tó burúkú ọba wọn tà á ó lè má dalẹ̀ ó lè má dalẹ̀ wọn náà lè má ralẹ̀ ó lè má ralẹ̀ kò sí nǹkan tó burú nínú eléyìí báyìí èyí lè má ra àwọn ẹrú kí wọn máa sòwò ẹrú lápò àti lábo kọ́ máa rà wọ́n kọ́ máa tà wọ́n àmọ́ ẹrú wo ẹrú tó ń mú lójú ogun Islam lójú ogun Islam táǹbà wọn kèfèrí jagun àwọn ẹni tá a wá mú nínú àwọn obìnrin wa wọ́n dẹrú àwọn ẹni tá a kó nínú àwọn ọmọ wa wọ́n dẹrú àwọn ọkùnrin wọn tí wọ́n jẹ́ jagunjagun tá a mú tọ́lọ́rí wa tọ́ba rí pé ká mú wọn lẹ́kàtọ́ wọn dẹrú ni ìgbà náà làwọn tó dẹrú wọn á pín fáwọn jagunjagun eléyìí tó bọ́ sí ọ lọ́wọ́ wọn wá rí kó bùkátà rẹ̀ ẹ kó wọn lọ́jà kẹ́ lọ́ta wọn bíi màálùú òfin tó burú kẹta wọn kẹra wọn eléyìí olúwa ti lẹ́tọ̀ gbogbo àwọn nǹkan báwọn olúwa ẹlẹ́dàá wa ti lẹ́tọ̀ oògùn wọn tọ́jú àárẹ̀ lọ́lọ́kan àjọkan èyí tí wọ́n máa ń ti torí rẹ̀ sí kẹ́míìsì àbí fámásì ẹ̀tọ́ ni wọn náà lè máa sọ̀wọ́ ká máa rògùn ká máa tó oògùn tó bá máa parí ìjọba kẹ̀kẹ́ wọ̀ nínú àwọn oògùn yìí èyí tí ọ̀dà tó ti wádìí lábẹ́ òfin ṣẹ̀ríyà sásàlàyé fún ọ pé kọ̀tọ́kọ́ máa tarú ẹ̀ oníkan lọ́kàn yọkú o kò sí ní tó burú nu rú bá náà bákan náà tó bá jẹ́ pé oògùn tí wọ́n ń tà oògùn eléyìí tó jẹ́ ti ìbílẹ̀ ni bí àgbo bí àgúnmu kò sí tó burú nù kọ́ máa ṣàyún náà ìyá aláko bàbá aláko ìyá alákùnmu bàbá alákùnmu kò sí tó burú mbẹ lópin ìgbà tó bá pé àgbo ti yín òfin tó ló wá ṣe léwọ̀ sínú ẹ̀ ọ̀ ń tàkò pẹ̀lú gbogbo ọtí lọ́ńtà kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà. wọ́n ti àfọ́hùn eléyìí tó ṣe pé wọ́n gún ẹ̀yà ara èèyàn mọ́. àwùjọ bíi lẹ́ẹ̀ sáńlá kúnmu ká kúnmu wọ́n ti àkúnmu tó ṣe pé ẹ̀kọ́ akụnụ sí sáńlá kúnmu ká èyí tó bá kọjá èyí tí ò ń tà kò nítorí ẹlẹ́dàá tó ṣe léwọ̀ kọ̀tọ́ o anábà muhammed sallallahu alayhi wa sallam nínú alukur'an tó lu aṣọ fún tọ́sọ̀ kalẹ̀ fún olùwàní wa ahallallahu albay'a wa harrama riba olùwà ti kára kata lẹ́tọ̀ gbogbo àwọn kata wíwù kọ́tọ́kọ̀ta ọ̀tọ́kọ̀ra gbogbo ẹ̀ ọwọ́ abẹ́ olè má tábìlà olè má tábàtà. o lè má o ta àwọ̀ tẹ́lẹ̀ o lè má ta àwọ̀ lékè o lè má ta lọ́fíńdà gbogbo àwọn eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ o lè má tètò o lè má ta páànù kọ́lé o lè má ta o lè má ta pírẹ́sì kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé olúwa ti lẹ́tọ̀ àti sallallahu wọ́n ṣe ìdúnadúrà lọ́jọ́ kan. pẹ̀lú jábìrì ibn abdullah radiyallahu anhuma lórí ràkúnmí jábìrì ànábì láwọn fẹ́ rà torí wọ́n jọ ń tìrìn àjò bọ̀ ni ràkúnmí yìí wọ́n lọ tíkọ́tíkọ́ lọ́nà ọ̀já pápá ànábì wa gbàdí jábìrì wa sọ̀rọ̀ kan ó sọ̀rọ̀ kan tí ọ̀dà sí ràkúnmí ànábì ní kọ́ bẹ́ẹ̀ mọ́ wọ́n láwọn fẹ́ rà wọ́n ń ṣèdúnadúrà owó fi wọ̀ ànábì sallallahu alaihi wọn wá fún jábìrì wá jábìrì wá wálé jábìrì ni ajé kí n gbé délé ná nígbà tó bá délé wọn á mú wá fún yín káfí sanwó fún mi tó bá ti gbéra fún mi wá bá nàbì lé àlẹ́bí náà ó rò pé mo ṣe dúnadúrà kí n lè bá bára fún mi rẹ lọ́dọ̀ rẹ ni rárá o ní n bọ́ ṣe dúnadúrà kí n lè gbára fún mi rẹ kó lọ́dọ̀ rẹ èló ni mo ná lẹ́rí iye báyìí àlẹ́bí kówó fún máa gbéra fún mi rẹ lọ. salawatu rabbi wa salamuhu alayhi bẹ́ẹ̀ ni ànábì kan lọ́dọ̀ lárúbáwá arókórí ó sì àwọn sàhábà ra àgùntàn wárí ànábì sallallahu wọ́n da eléyìí tí olówó rẹ̀ ti sọ yí pé nígbà tó ń bá kú yóò dòmìnira bẹ́ẹ̀ ni wọn wọ́n tí ń ṣe káràkátà ọlọ́kan ọ̀jọ̀kan ànábì ọkọ̀ fún wa nítorí pé olúwa ṣe lẹ́tọ̀ kò sí léèwọ̀ àmọ́ o kọ̀tọ́ká máa tọ́jú o kọ̀tọ́ká máa tọ́jú yálà ọtí yẹn tí tí wọ́n ń lábẹ́lé àbí èyí tí wọ́n ń kó wá èyí tí wọ́n ń ṣe ní àwọn abẹ́ fúkà gbogbo bí bí burúkutu bí tẹ̀tẹ̀tẹ̀. bí ẹ mú gbogbo ẹ haram ni ọ̀tọ̀ ọjọ́ pé ńlá wa fi ń sòwò olú ẹlẹ́dàá wa ṣe lé wọ̀ ìwọ mùsùlùmí ọ̀ràn yẹn lọ́jọ́ lórí ẹ kó jìnnà sáà ń tọ́tí kó sì jìnnà sáà ń rọ ọtí àwọn tí eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti sọ di ntí wọ́n yan títà àti ríra rẹ̀ láàyò báyìí àfi kí wọ́n túbá kó ń bẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣẹ lọ́tún àti lọ́sìn lẹ́rìí tó sùn kankan kọ́ wọ́n so kọ́ àbí bíi mílíkì eléyìí tí wọ́n rọ sínú páálí nìsín báwọn ọmọdé kéékèèké láti máa jòmú bẹ́ẹ̀ lẹ́rìí tí wọ́n so àwọn kìíní pẹlẹbẹ pẹlẹbẹ tí ń tàn yínrínyínrín ni wọ́n so kọ́ àbí bíi swíìtì eléyìí ńgbà tí ìwádìí tó torí àwọn ya ọgbọ́gbọ́ ọ̀yìn òkúgbọ́ ni wọ́n kó bẹ̀ pé tí wọ́n pè ń pẹlẹbẹ nù àwọn ẹlòmíì máa pè ń tòmátò kọ́tọ́kọ́jẹ́ kọ́jẹ́ pé nǹkan tẹ́ máa fi sòwò nu haram haramu ni ẹ gbọ́dọ̀ dá o wọ́n yẹ pé látara rẹ̀ tí wọ́n á ń jẹ atara rẹ̀ ló ń mu àti kó tú bá kó ń bẹ̀ lónìí má jẹ́ ọ̀dọ̀ lámọ́ lọ́wọ́ fi lè lọ lórí pé ọtí lọ tàbú orí wàhálà lọ wà o bẹ́ẹ̀ ni wọ́n gbogbo kọ̀ọ̀kan wọn bẹ̀ o. bàbá pé mùsùlùmí bá ní ọ ọtí máa fi sòwò kìí ṣe tọ́gbọ́n lábẹ́ òfin ṣẹ̀ríyà bákan náà kọ̀tọ́ ó jẹ́ pé ìwọ náà wọ́n ta àgbàdo ìwọ náà wọ́n ta ọkà bàbà ìwọ náà wọ́n ta alifámà fún léṣẹ́ tí ń pọn ọtí wọ́n lọ ń jẹ́ kọ́tí pípọ̀ ọ̀rọ̀rùn fún wa eléyìí náà sọ tó ń tipa gbàdo lọ ń tà ọkà bàbà lọ ń tà jéró lọ ń tà alikama lọ ń tà ṣùgbọ́n ọ̀ ń tà á fún wọn ni láti pọ́n lọ sí ọ̀dọ́ haramu lélẹ́yìn náà lábẹ́ òfin ṣẹ̀ríà. bákan náà òfin ṣẹ̀ríà kọ̀ fún wa láti máa rajá láti máa tajá ọ̀dọ́ kọjá pé ajá títà ajá rírà ni wọ́n máa fi ṣòwò òfin ṣẹ̀ríà ṣe léèwọ̀. bákan náà òkú ń bẹ tí ara òfin ṣẹ̀ríà ṣe léèwọ̀ fún wa láti máa rà láti máa tà ẹran tó bá ti kú tó kú fúnra ara rẹ̀ tí kìí ṣẹja tí kìí ṣe tata àwọn wọ̀nyẹn olúwa ti jíjẹ wọn léèwọ̀ torí ẹ̀ kò bá jẹ́ bí màálù ti máa tóbi tó tọ́lá ti kú tódò kú mbete ó ti dèwọ̀ pé ká jẹ ẹnì kan gbọ́dọ̀ fi lọ́ pé kọ́ wá rà nítorí pé kò lẹ́tọ̀ọ́ sí kọ́ rà ní àbí kọ́bọ̀ kẹ́tí ń dán ọ̀rọ̀ àti ẹ̀jẹ̀ rà fún mi bí fún mi ti ó ti ṣe gìrìwò dùn tọ́ba ti kú ọ̀gbọ́dọ̀ rà bẹ́ẹ̀ ni gbogbo ẹran yòókù bí àpò bí àpòtà bí òrúkọ bí ewúrẹ́ bí adìẹ bí bí ẹtù gbogbo ẹran ti kú ó ti di haram rírà àti títà rẹ̀ ọwọ́ nínú hadithi Jabir ibn Abdillah radiyallahu ولا نبي محمد صلى الله عليه وآله وسلم ولأن الله حرم بيع الخمر والميتة والخنزير والأصنام رواه الجماعة ولا نبي محمد صلى الله عليه وآله وسلم من ذا جدو الله أسرر أتتتا أتي أسرر بينا لكم بيتيانا أتتتا أتي رر على لوا bẹ́ẹ̀ náà lẹ́lẹ́dẹ̀ olúwa ti ríra àti títà rẹ̀ léwọ̀ bẹ́ẹ̀ náà làwọn èrè eléyìí tó ṣe pé wọ́n ń gbẹ́ olúwa ti ríra àti títà rẹ̀ léwọ̀ aqulu qawli hádà wa wà astaghfirullaha al-azima kọ́m wa lakum ẹ̀nà hóhó huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله وأننا بعواره لقد أبي المسعود الأنصاري رضي الله عنه نهى النبي صلى الله عليه وسلم عن ثمن الكلب ومهر البغي وحلوان الكاهن رواه الجماعة ونهى النبي محمد صلى الله عليه وآله وسلم wọ́n owó ajá owó ajá léèwọ̀ torí ọgbọdọ tajá ó sì gbọ́dọ̀ ajá bákan náà owó tí obìnrin alágbèrè tọpa nídìí àgbèrè èèwọ̀ ló náà ọgbọdọ gbọ́dọ̀ ìwọ obìnrin wọn náà sì gbọ́dọ̀ bẹ́nikẹ́ni bákan náà owó tí wọ́n pa nídìí àgbégbá à ń ṣiṣẹ́ awo à ń ìyàwó àbá ọ gbọ́dọ̀ ṣiṣẹ́ ìyàwó wọn náà sì gbọ́dọ̀ lọ bá oníyàwó torí ẹ gbogbo bó tilẹ̀ wù kórí lábẹ́ gbogbo bó tilẹ̀ wù kọjá èèwọ̀ ni ká ta ajá èèwọ̀ ni ká ra ajá kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ́ríyà kàtà tàbí kára lábẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ẹranko abidjan náà èèwọ̀ ni ká tà wọ́n èèwọ̀ ni ká rà wọ́n torí ẹ ọ ra olóńgbò o sì gbọ́dọ̀ ta olóńgbò bẹ́ẹ̀ ni ọ ta kìnìún ọ gbọ́dọ̀ ra kìnìún ọ gbọ́dọ̀ ra ẹkùn ọ gbọ́dọ̀ ta ẹkùn ọ ta àmọ̀tẹ́kùn ọ gbọ́dọ̀ ra ni ọ kọlọkọlọ ọ ta kọlọkọlọ náà ní ìkókò náà lérin ọ ta ọ ra gbogbo àwọn kan rírà àti títà àwọn alayhi fún wa jíjẹ gbogbo ẹranko nínú àwọn ẹranko abìjà àti gbogbo àwọn ẹyẹ abìkaná fi sọdẹ ànábì ṣe jíjẹ wọn léèwọ̀ tólúwa bá ti ṣe nǹkan jíjẹ rẹ léèwọ̀ owó rẹ náà ti di wọ̀ ó túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ rà bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni ni wọ́n pẹ́ ẹran wa wọ́n pẹ́ ẹran wa ẹran ni ẹran yìí ọ̀bọ ni ọ̀bọ wọ́n rà kí ló fẹ́ èèwọ̀ ni kọ́lá kó ṣe pé mùsùlùmí lọ́pàá ó ṣe bisimilahi Allahu akbar sí ìbá rẹ̀ lẹ́yìn ìgbà tó kẹ́ ìbádá tó da ìbá fún ọ̀bọ yìí báyìí tó rí pa tó bá ṣe bisimilahi Allahu akbar ọ̀tọ́kọ̀ ọjọ́ ọ̀bọ wọn gbọ́dọ̀ ra oná kò sì tọ́kú kọ́tà fún ọ nítorí pé ọ̀bọ olúwa ṣe jíjẹ rẹ̀ léwọ̀ nítorí pé ẹranko abẹ́yìn ọ̀gá lò náà ọ̀tọ́ká jẹ́ torí di eléyìí wọ́n tó ń jẹ ẹran àgbẹ̀ tó ń rẹ tó ń ọ̀yọ́ àsọ̀ra kò kíyè sára nítorí pé àwọn ẹranko tó ẹranko orí àbáwọn èyí ti ń gbé inú gbó eléyìí pé ẹ̀tọ́ ni ká jẹ àlàyé wọn wà pé lọ́dọ̀ tiẹ̀ gbogbo ẹranko ti pa láti orí láti inú ọ gbọ́dọ̀ rà ńgbọ òtí ẹ ọ wọn sọ pọ rà ni lábẹ́ òfin ṣẹríà bẹ́ẹ̀ ni òkú nbẹtì ẹran òkú nbẹtì ẹran kọtọkàrà bẹ́ẹ̀ ni kọtọkàtà àwọn òkú nbẹtì ẹran maimuna àwọn ọmọ ń àgùntàn lọ ní madina lọjọ kan muhammed sọ fún wa hàlẹ́ ntọ́fà tún bí ìhà bí ha ẹsẹ̀ náà ní sànfààní lára awọ ẹran yìí wọ́n ní iná ha mẹ́ta wọ́n lọ́kùn bẹ́tẹ̀ ara ni àkútà Maimuna tó kú ni ìyàwó anabi sallallahu alaihi wasallam anabi ní bẹ́ẹ̀ ni sẹ́yìn ọmọ pé kúlò ìhà bí ndóbọ̀ ọ̀kọ̀tọ̀ gbogbo àwọn tá a bá ti sáàyàn ó ti di ntọ́mọ́ tá a bá wá sáàyàn àwọn òkú bẹ́tẹ̀ ara tó ti di ntọ́mọ́ ó ti gbẹ kọ́tọ́kátà ètò tún dọ́gba nípa àgbọ̀dọ̀ ta ètò tún dọ́gba nípa tó fi dórí awọ ẹran tọ́jú ẹran torí ẹ eléyìí túmọ̀ sí wípé kì í gbogbo nǹkan lọ́tọ̀ ní títà kì í sì ṣe gbogbo nǹkan ní rírà tọ ìwọ tó ń ta ara ọmọ èèyàn tó ń ta ara ọmọ èèyàn kò sí nínú nǹkan pé ká tà kò sì sí nínú nǹkan kí ló ṣe ẹ̀fẹ́ tẹ̀ yà rọ ọmọ èèyàn kan ṣe náà rí tí ọmọ ká tí ẹnìkan ló gé ní tẹ́fẹ́ ló fi ẹlòmíì tẹ́fẹ́ sì máa àbí ìfún rẹ̀ ìlóbi wípé ó ti dí tẹ́fẹ́ wá kó tiẹ̀ kó tẹ́ kó tẹlòmíì sí tẹlòmíì tẹ̀ sì fẹ́ kó sí bó ń bá já láyè kó rẹ̀ ti fẹ́ kó fún kóònù ẹ̀ tí wọ́n sẹ́kù láyé. sáni ẹ àwọn kan wà fẹ́ pé specialization tiwọn ò ní pé wọ́n máa ta ẹ̀yà arọ́ mẹ́yàn wọ́n máa ta ẹ̀yà arọ́ mẹ́yàn kó lílọ́ bá fẹ́ ni bọ́kàn lọ bá ń fẹ́ ni fífún lọ bá ń fẹ́ ni fífúkù lọ bá ń fẹ́ ni kò sí ìtàwọn ìta òwò kòwò òwò burúkú òwò ránù òwò ewọ́ ẹnìkan gbọ́dọ̀ sí sẹ́wọ̀n náà lẹ́wọ́n ara lẹ́ ń kó mọ́sẹ́ ìwé lẹ́yìn rà bẹ́ẹ̀ tó mọ̀ nǹkan bẹ́ẹ̀ fi ń sáwọn èèyàn lágbárí pẹ́ sí bẹ́rẹ́ fún wa ẹ̀yà ọmọ ọmọ èèyàn haramu ń bẹ́yọ̀ haramu ní kájà haramu ní kájà ìlànà òfin ṣẹ̀ríà iná ló ṣe jẹ́ pàwọn òkú wọn ò gbẹ́rù sàárẹ̀ fọ́ sinmi àwọn kan wọn wá wọn ká ní ìpòrí rẹ̀ làwọn fẹ́ lò òkúta ìṣẹ̀wọ̀ sàárẹ̀ lónìí làwọn fẹ́ lórí ẹ̀ la hawla wala quwwata illa billah alàyè ọ̀gbádùn òkú kò ní sinmi gbogbo wọn náà wọ́n ń jà lólè ẹ̀yà wọn ẹ̀yà wọn mẹ̀yàn kò sí nínú tọ́pọ̀ pẹ́tàdà ẹ̀jẹ̀ náà ti ń sàn lára ọmọ èèyàn àárá àwọn oníkàtà

káwọn abẹ àwọn abe gba ẹni tó kù abe gbà lẹ ẹni tó sì lẹ́jẹ̀ tá à fẹ́ yìí ó títà lò wọ́n wọ́n ní kò burú kẹ́yìn ọ̀rà àmọ́ burú ó burú ló ti bọ́ kò burú ń bá fowó ó burú lẹ́yìn bá sanwó kò burú torí kí ẹ̀mí ìgbẹ́ ọmọ ẹ̀yà ń kọ́ ọ̀nà àgbọ̀dọ̀ ta. ìgbẹ́ báwo wọ́n yà àwọn ọmọ bíi dàpọ̀ wọ́n bá ti kéésù bọ̀pàbọ̀pà báyìí ní ọ̀yọ́ á wọ́n gbọ́dọ̀ ta wọ́n sì gbọ́dọ̀ ra ìgbẹ́ lẹ́dẹ̀ ń kọ́ ọ̀nà ẹ̀ gbọ́dọ̀ ra wọ́n sì o ká kíyè sára ọlọ́yàtọ̀ lárùn òkú wọn ni ah, àṣírí lánù gbogbo ẹ̀ náà làṣírí lọ́dọ̀ rẹ ètè ń mùtò ara rẹ bàbá láṣírí. ọ̀yàtọ̀ lárùn òkú wọn ni ah, àṣírí lánì ẹni tí wọ́n sọ orí jẹ́ wọ́n rẹ̀ wọ́n san fifty thousand fún lórí afárá òkú oúnjẹ ah, àbò olè wọ́n fi ọjà wọ́n fi sọ olè ọwọ́ ń ta afárá òkú báwọn ẹni tó fẹ́ fi sọ ògùn òfò ògùn àjálù wala hawla wala quwwata illa billah wọ́n ní wọ́n ti mọ ọkọ̀ burúkú kan tí wọ́n máa pè tọ́ba ti pè báyìí tọ́ba tẹ́wọ́ wọ́n kú wọn bọ̀ sí lọ́nù. ìdájọ́ ń bẹ́ńdọ̀ gbẹ̀ndẹ̀ òkèèyàmù ìdájọ́ ń bẹ́ńdọ̀ gbẹ̀ndẹ̀ òkèèyàmù ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ lọ wọ́n láyé wọn ni ọ̀rọ̀ lọ. torí pé tí ṣe ń kọ́kọ́ olú ẹlẹ́dàá nìkan ńlọ hàn sí. torí ìdílé àmọ̀ ń jọ mi nípa àwọn òfin tó de káràkátà torí pé àwọn àti wà láwùjọ wa ike gbogbo wa là ń ṣe kárakáta alhamdulilah ṣùgbọ́n ẹni tó dáàmà òfin tó tè é wọ́n kéré púpọ̀ láàrin wa ọ̀pọ̀lọpọ̀ ẹni ká mọ̀ sáré tó wò kan àmọ̀ sáré tó wò kan àmọ̀ sáré tó wò kan wọ́n léèrè nbẹ́ńbẹ́ wọ́n léèrè nbẹ́ńbẹ́ yàtọ̀ wà lánàá pa ọ́ lọ́sẹ̀sẹ̀ wà láwọn ike mi náà kópa ńbẹ̀ tó kótó di wípé yọ́ọ́ èdè ní ìtàkìrí pé ọyọ kátàlá yìí gan títí ẹni wọn ń pè ń kárakáta náà kò ṣẹríà kí ni máa sọ dẹ tọ kí ni máa sọ dé wọ tí wọn náà bá ti mà tọba fẹ́ dáadáa fúnra rẹ̀ pọtẹ lófin ọwọ tọba sì fẹ́ wọn fi ọsà kòjúwe ẹni tó lana má àjẹpẹ pọtà kú bẹ olú ẹlẹdàá amúsàwọn ẹlẹni tí ò ní gbọ́rọ̀ wọn ti wá lọ́kàn nínú àwọn ẹni tí ó owó wọn wọn ti wá lọ́kàn nínú àwọn tádàánù ọ̀sẹ̀ abẹ́ Allah azza wa jalla mú fi wá mánà wọ́n bá àlùbáríkà sí sẹ̀ǹtì oníkálukú wa ọ̀nà tí kálukú ti ń rí ṣe tọ́jà tọ́jẹ́tọ̀ olùwàmẹ́dínà rẹ̀ ma ẹni tó kù díẹ̀ káàtó fún olùwàkọ́lá náà olóore kọ́lá fáwọn náà kọ́lọ́ ẹlẹ́dàá kó jẹ́ kí gbogbo wa ká ṣe dáadáa ká sórí rẹ̀ kárántí kọ́lọ́ apáwá láṣẹ àwọn àtàjọ ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pé ká máa ṣe àsàlátù fọ́gà wa yìí anabi sallallahu alayhi wa sallam torí pé Allah àtàwọn mọ̀lẹ́kà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 بإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وانقر لنا ولا تمكر بنا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن